الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn ọgbà náà tọrọ kí àti àlékọ́gẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ètò yé ètò wa hudan wa bushra eléyìí tí yóò máa wáyé ní iléeṣẹ́ báyìí láti ọjọ́ àkọ́kọ́ oṣù ramadan títí di ọgbọ̀njọ́ rẹ̀ bákan náà abẹ́ ọlọ́run kí ó jẹ́ nǹkan tí yóò tún máa tẹ̀síwájú ní ẹ̀yìn ramadan ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ọjọ́ kọ̀ọ̀kan ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí àwọn olùlọ́wọ́ adókòtò sharafdin gbadebo rọ́jí tí wọ́n bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà láti inú ọ̀rọ̀ lọ́wọ́ba àti sunna nabi sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ markaz alimadina ilé tí ó wà ní ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ area kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn àmín. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد مستمعي الكرام أحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وبركاته أدوكي فعلونا بابا وباتو سوال مسلمي تسي سوال كان مليا النبي محمد صلى الله عليه وآله وسلم يرولو تتقبوا ميوا أقولي رجي أسو رمضان أسو رمضان إليه تيو ولي بلو أفوريجين ó wọlé pẹ̀lú ìkẹ́ ó sì wọlé pẹ̀lú bí ọlọ́run bá wa bó ti ṣe máa ń bọ́kùn ná kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ nínú oṣù alálùbáríkà yìí. a sì àlàyé fúnra wa lónìí nípa ọlá eléyìí tí ń bẹ fún oṣù Ramadan dájúdájú oṣù Ramadan oṣù ńlá ni oṣù tó ṣe pé nínú rẹ̀ lọ́lọ́run bá ti máa ń sáwọn èèyàn ní ẹ̀san ńlá lórí àwọn iṣẹ́ tí wọ́n bá ṣe oṣù yìí òun lóṣù tí ọlọ́run bá máa ń ṣí àwọn ilẹ̀kùn rẹ̀ kí ó sì kalẹ̀ fún gbogbo ẹni tó bá ń gbèrò láti ṣe dáadáa nínú oṣù yìí oṣù Ramadan òun náà ní oṣù ilé ìtọ́lọ́wọ́ bá máa ń fún àwọn èèyàn ní orí àti albarka tọ́lọ́ máa ń fún àwọn èèyàn ní àwọn ìbùn ńláńlá Ramadan kò lè má jẹ́ bẹ́ẹ̀ alóhùn lóṣù tí Ọlọ́run bá sọ alukur'an kalẹ̀ fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam alukur'an tó jẹ́ afẹnimọ̀nà fáwọn èèyàn alukur'an olùsí àlàyé olùsí ìpínyà láàrin ojú ọ̀nà mma àti ìgbẹ́ alukur'an eléyìí tó ṣe wípé òun náà ní tíra tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ kẹ́yìn tíra tọ́lọ́wọ́n bá fi kásẹ̀ gbogbo tíra tó síwájú nílẹ̀ ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde nínú tíra wọn láti ọ̀dọ̀ abu hurayra radiyallahu anhu wala nabi muhammad sallallahu alayhi wa sallam qaal idha jaa ramadan futihat abwaab aljanna wa ghulliqat abwaab an-nar wa suffidat ash-shayatin ó ní Ànábì sallallahu alayhi wa sallam ó ní nígbà tí Ramadan bá ti dé ká ìdè Ọlọ́run ọba máa pálẹ́sẹ̀ pé wọ́n ṣí àwọn àlẹ̀kùn àlìjẹ́nà sílẹ̀ wọ́n á sì ti gbogbo àwọn àlẹ̀kùn náà gbogbo àwọn ṣayatin àwọn ṣètọ́nù tí sinmi lọ́nà àwọn ètí ìdíkà ṣètò Ọlọ́run ọba Ọlọ́run ọba nìkan wọn ara wọn ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ kí ló dé tí wọ́n fi máa ṣí àwọn àlẹ̀kùn àlìjẹ́nà sílẹ̀ nínú oṣù ọlọ́lá yìí nínú oṣù alápọ̀nlé yìí ńṣe ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣẹ́ olóore eléyìí tí àwọn èèyàn tí wọ́n máa ṣe nínú oṣù yìí báyìí àti nítorí ó lè bàjẹ́ ìsọni lójú kòkòrò fẹ́ni tó fẹ́ sin lọ wọ́n sì máa ti àwọn àlẹ̀kùn ná nínú oṣù yìí báyìí nítorí pé ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa dá nínú oṣù Ramadan ó kéré jọjọ tí èyí tí wọ́n ń dá nínú oṣù míì àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n máa jìnnà sí àǹsẹ̀lọ̀ wọ́n sì máa jìnnà sí àǹtakùtà Nabi Muhammad sallallahu alayhi wa sallam nínú oṣù Ramadan àwọn olùmọ́ni kí ló dé tó nínú oṣù Ramadan wọ́n máa di àwọn ṣèpáàmù wọ́n máa di wọn ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ wọ́n ní tó fà òun náà ní wípé àwọn ṣèyọkìn kò síbi tí wọ́n fẹ́ lọ tí wọ́n lọ kò síbi dé tí dé ọbẹ wa ní kí so wọn ní dé gbogbo ibi tí wọ́n máa lọ kí lè sí gbogbo tí máa káwọn ẹrú eléyìí tí imaamu ahmed tó gbé jáde nínú tírà rẹ̀ láti ọ̀dọ̀ abu huraira ọlọ́wọ́n bá kó yánu sí ọlọ́nàbí muhammed sallallahu alayhi wa sallam ó ní qad u'tiyat ummati khamsu khamsu khisalin fi ramadan lam tu'tahunna ummatan min al-umam min al-umam qablaha wọ́n ní àwọn kan márùn kan wà tó jẹ́ ọlá eléyìí tí ọlọ́wọ́n bá ṣe fún ìjọ tòun ní anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé ọlọ́wọ́n bá kò ṣe fún ìjọ míì ṣáájú ìjọ tòun nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé khalufu fami sa'imi atyabu inda Allahi min rihil misk òórùn tí ẹnu ẹni tí ń ṣe Ramadan òórùn ẹni tí ń ṣe sọ́ọ̀mù ẹni tó kó ẹnu ró òórùn ẹnu rẹ̀ tí ó máa jáde yẹn ó dùn lọ́dọ̀ Ọlọ́run bá wa ó ju ti lọ́fíńdà al-misku lọ. nǹkan ẹlẹ́ẹ̀kejì wa tastaghfiru lahumul malaika hatta yuftiru àwọn mẹlẹ́kẹ́ ọmọ tọrọ àforíjì fún ìjọ tèmi láti ìgbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní kẹ́nu ró ní kété tí alifájàre bá ti yọ àwọn màláíkà ò ní yé tọrọ àforíjì fún wa títí tí ó fi di kí wọ́n sínú lójoojúmọ́. wa yuzayyinu Allahu kulla yawmin jannatahu ọlọ́run ọba sì máa ṣe àlùjánnà rẹ̀ lọ́ṣọ̀ọ́ lójoojúmọ́ eléyìí jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta wa yaqulu yushiku ibadiya as-salihun an yulqu anhum al-ma'unata wal-adha wa yasiru ilayk ó mi àwọn ẹni tó ọ̀padà wa wọnú àlùjánnà tí mo dá fún wọn yìí báyìí. ẹlẹ́kẹ̀rin wọ́tusaffadu fihi maradatu shayatin nínú oṣù Ramadana yìí àwọn aláìgbọ́rọ̀ àwọn shayatin àwọn asinilọ́nà àbàtẹnijẹ́ àwọn shayatin ọlọ́wọ́ bó nìkan dè wọ́n ní sẹ́kẹsẹ́kẹ mẹ́lẹ̀ fala yakhlusuna ọlọ́wọ́n máa ṣàforíjì fún gbogbo ẹni tó bá gba Ramadan ní òru gbẹ̀yìn nínú Ramadan ìyẹn ni pé òru ọjọ́ tó Ramadan náà bá tán ọlọ́wọ́n bó ṣàforíjì fún gbogbo ẹni tó gba Ramadan qila ya Rasulullah àwọn sàhábà nílẹ̀ anabi sallallahu alayhi wa sallam ahiya laylatul qadr ṣé laylatul qadr iná القدر ولكن العامل إنما يوفى أجره إذا قضى عمله شو بالي تبقى tó ṣiṣẹ́ ìjọsìn nígbà tó bá parí iṣẹ́ ni ló máa ń gbẹ̀san rẹ̀ eléyìí túmọ̀ sí pé alẹ́ ẹjọ́ ọdún òun náà lálẹ́ tí ọlọ́run ọba wa tí ó forí jìn gbogbo ẹni tó gba Ramadan ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n ẹ̀yin olùtẹ́tígbọ́ mi ọ̀wọ́n àwọn nǹkan márùn ni eléyìí tó ṣe wípé ọlọ́run ọba ti kó pamọ́ fún ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ ń gba Ramadan àwọn nǹkan márùn-ún ńláńlá yìí báyìí kò sí fẹ́lọ́mì àyàfi ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹni tó ń gba Ramadan ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ nítorí kó lè bá pé ìdẹ̀ra lé wa lórí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba lórí wa àti màdájú pé tá a bá gbìyànjú láti ipe káka kò lè rọ̀ wá lọ́rùn láti kà kò sì lè rọ̀ wá lọ́rùn láti mọ iye òǹkà rẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa nínú àwọn oore rẹ̀ ní sebo ti sọ tẹ́lẹ̀ náà nínú alukur'an wọn ni kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar wa kẹlẹbẹ àjẹni tó ṣe é pé yọọ máa pèpè lọ sí ìdíkà ṣe dáadáa ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ sì máa kọ ìwà fáwọn èèyàn yàtọ̀ sí eléyìí ẹ tún jẹni tó gbọ́ lọ́wọ́ ẹ jẹ́ ká ìyàn ẹ jẹ́ ká ká yí àwọn nǹkan yìí wò àwọn nǹkan náà ní pé mi á rí pé nígbà tó ń gba Ramadan báwo ló ń rọrùn ẹnu yìí báyìí ipò lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa anabi sallallahu alayhi wa sallam ó ní òórùn ẹnu ẹni tí ń gba Ramadan ó dùn lọ́dọ̀ ọlọ́run ọba wa ó ju òórùn lọ́fíńdà alimisku lọ a sì ti mà wípé òórùn tó ń jáde lẹ́nu ẹni tí ń gba Ramadan kìí ṣe pé ń jáde lẹ́nu rẹ̀ látàrí pé kò mójútó ẹnu rẹ̀ látàrí pé kò tọ́jú ẹnu rẹ̀ ṣùgbọ́n ṣe lòórùn yìí ló máa ń jáde látàrí kò sóúnjẹ nínú bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ti pẹ́ tó ti jẹun òun náà rí i pé òórùn kan jáde láti ẹnu òun òórùn yìí báyìí kò ṣeé fọṣẹfọ bẹ́ẹ̀ ni kò ṣeé fi pákó kò ṣeé fi gbó dànù òórùn yìí ó lóore ó sì ládùn lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó jùlọ fi ń da àlẹ́mísìkò lọ bẹ́ẹ̀ ni gbogbo tó bá ṣẹlẹ̀ síyàn nínú tí èèyàn máa kórìíra ṣùgbọ́n tó ṣe pé ń ṣe ló ṣẹlẹ̀ síyàn nítorí ìtọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ó máa ń jẹ́ nǹkan téèyàn máa ń gbẹ̀san rẹ̀ lórí rẹ̀ ẹ̀ẹ́rì ni ẹni tó jẹ́ ṣọ̀hídì tí wọ́n pa lójú ogun àti gbẹ̀san ọlọ́run ọba gbà anabi sallallahu alayhi wa sallam onítọ́ba àtijọ́ gbẹ̀ngàn alqiyama ẹni tó jẹ́ sọ̀hídì yìí yọ wà lẹ́nu tó ṣe wípé ojú ọgbẹ́ ojú ọgbẹ́ ibi tí wọ́n ti sa kó tó di pókú yẹ́f yẹ́f ọ̀rọ̀bù dámẹ́n yọ máa mú ẹ̀jẹ̀ jáde lawnuhu lawnu dam kọ́lọ̀ rẹ̀ yọ jẹ́ kọ́lọ̀ ẹ̀jẹ̀ wa rihuhu rihul misk ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ yọ jẹ́ ti lọ́fíńdà nítorí pé kìí ṣe lásán ni wọ́n ṣe alọ́gbẹ́ ṣùgbọ́n ṣe ni wọ́n ṣe alọ́gbẹ́ nítorí tọ́lọ́wọ́n bá wa wọ́n ò rí ẹ̀jẹ̀ yẹn nítorí gbẹ̀ndà kìlámà pẹ́jẹ ni ṣùgbọ́n ohun tí wọ́n máa mú jáde yọjọ́ ti lọ́fíńdà almisk bákan náà nípa hajj ẹ̀rẹ́ni tó lọ sí hajj báwo lálẹ́ láti máa rí nígbà tí a bá lọ sí hajj pàápàá nígbà tí a bá wà nínú pápá àràfá a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì níbẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn inú orí wọn inú orí eruku yóò wà lára wọn nítorí pé nínú pápá òun náà la wà nínú ilẹ̀ Sahara níbi tó ṣe pé kò igi ibẹ̀ tátẹ́gùn sì fẹ́ ó súnmọ́ pé kó gbé èèpẹ̀ kó ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́jọ́ àràfà yìí yóò máa sọ fún àwọn màláíkà rẹ̀ lẹ́ni tí ń fi àwọn ẹrú rẹ̀ tí wọ́n wà ní àràfà yóò máa fi wọ́n ṣe fáàrí ọlọ́run ọba ni unzuru ila ibadi haula ewu àwọn ẹrú mi wà yìí o jẹ́ òní wọ́n wá bí nbọ̀ ọlọ́run ọba ṣọ́ọ̀tàn gọ́bọ̀rọ̀ lẹ́ni tó ṣe pé wọn ò tiẹ̀ rójúmójútó irun orí wọn lẹ́ni tó ṣe pé eruku ń bẹ lára wọn kí làwọn ẹrú mi yìí fẹ́ àwọn màláíkà ọmọdé ọlọ́run ọba wọn ní àforíjì rẹ ni wọn fẹ́ Ọlọ́run ní ishadu fa inni qad ghafartu lahum ẹ jẹ́rìí sí pé mo ti foríjì wọn rawahu imaamu ahmed wa ibn hibban fi saxiixe ọjọ àdéhìí eléyìí ti ahmed àti ibn hibban tó gbé jáde nínú saxiixi rẹ eléyìí túmọ̀ sí wípé nígbà tí nǹkan kan nínú nǹkan tó ṣe wípé èèyàn máa sá fún tó bá ṣẹlẹ̀ síyàn nítorí ìtọ́lọ́wọ́n ọba wa bí eruku ti ń bẹ lára àwọn alálàájì talẹ́nu náà tí ìbáṣepọ̀ lọ ṣiṣẹ́ hajj tọ́wọ́ àjẹkí eruku kó mú aṣọ rẹ tó ní bọ́ aṣọ yẹn sílẹ̀ kọ́ ọgbọ́n náà wọ̀ míì talẹnu náà tí ò ní mójútó ọ̀rọ̀ orí rẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe pé hajj ni wọ́n lọ sí kì í ṣe léyìn ní nǹkan tó jà lọ́dọ̀ àwọn èèyàn lẹ́yìn sí báwọn ó ṣe rí ìyọ́nú ọlọ́run báwọn ó ṣe ráforíjì gbà lọ́dọ̀ ọlọ́run òun ló jà wọn bó ṣe nǹkan ọba ti torí rẹ̀ tó fi san wọ́n lẹ́san olóore àti oore ńlá tó bá di ojú ti lọ́fíńdà àlùmísìkò lọ eléyìí ò túmọ̀ sí pé nígbà tí wọ́n ń gba Ramadan ó burú wípé kò rún pákó àbó burú pé kò tọ́jú ẹnu rẹ kò fomi yọ kò sí ní tó burú nínú eléyìí o lè rún pákó o sì lè fomi yọ ẹnu rẹ torí pé bó rún pákó jù bẹ́ẹ̀ lọ kò pé kí òórùn ti ń jáde lẹ́nu yìí kó má jáde Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan yìí eléyìí tí Ọlọ́run bá ṣe fún wa nínú oṣù Ramadan eléyìí ni pé àwọn màláìkà wọ́n máa tọrọ àforíjì fún wa láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní kẹ́nuró títí tí ó fi di pa sínú a sì ti mọ ẹgbẹ́ àwọn màláíkà ẹrú kan ni wọ́n jẹ́ nínú àwọn ẹrú tọ́lọ́wọ́n bá dá àwọn ẹrú alápàlẹ́ ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run bá wa àwọn kì í ṣe Ọlọ́run bá ìtọ́lọ́wọ́n bá bá ní kí wọ́n ṣe òun náà ni wọ́n máa ṣe àwọn màláíkà yìí tí àwọn bá wá ṣàdúrà fún yẹn bó ti ṣe jẹ́ pé tọ́lọ́ ni wọ́n máa ṣe wọn kì í ṣe Ọlọ́run ohun tó súnmọ́ jù òun náà yóò máa ṣèyàn lásán ní ṣàdúrà fún ẹ àwọn màláíkà Ọlọ́run àwọn náà máa tọrọ àforíjì fún ẹ nítorí kò ń gba eléyìí túmọ̀ sí wípé gba Ọlọ́run ọba wa ń kọ́ yóò ṣe àforíjì fún Ọlọ́run ọba kò ṣe àforíjì fún gbogbo wa lórí àwọn wa tá a ti gbà torí iṣẹ́ lè ṣe tí eléyìí túmọ̀ sí pé ìwọ tó mójútó Ramadan tó ń gbà oríire jẹ́ tiẹ̀ ìwọ tó sì rí wípé Ramadan wọlé tí ó ṣe bí ìgbà tó ṣe pé wọ́kọ́ ni wọ́n nínú àwọn orí tí ń bẹ nínú rẹ ni pé àwọn màláíkà Ọlọ́hun bá wọ́n máa tọrọ àforíjì fún un. ọlákẹta nínú yóò máa ṣe àlìjáná ní àlékún ọ̀sọ̀ lójoojúmọ́ yóò máa wá sọ wípé ó kúfẹ̀ẹ́ rẹ̀ tí àwọn ẹrú mi lódodo àwọn ẹni tó gbélé ayé ṣètò mi tọ́lọ́run àwọn ẹni tó gbélé ayé tẹ̀lé kan Nabi sallallahu alaihi wasallam ó kúfẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n wà wọnú àlìjáná yìí báyìí tí wọ́n wà dẹni tó ṣe pé wọ́n fi bẹ̀sẹ̀ bùgbé tọ́pẹ́nu rẹ̀ ni wọ́n máa bẹ̀ láéláéláéláéláé eléyìí ó tó láti sèyàn lójú kòkòrò láti ṣètò ọlọ́run ọba nítorí pé oníkálukú nínú wa iná ìlànà yìí pé kò sí bá a ti ṣe lè sọ̀kò tókè tókò tí ó lọ sókè títí tí ò ní padà bọ́ sílẹ̀ ní ọjọ́ kan òsì bá ṣe lè pẹ́ láyé tó á padà kú lọ́jọ́ kan náà ni lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣekú jọ náà inú kéèyàn di ọmọ àlùjànnà àbí kéèyàn ọdọ ọmọ aná kọ́lọ́ ọba kọ́mọ̀sì wa lọ́mọ aná àlùjànnà eléyìí tó jẹ́ ilé tèmi ń fẹ́ alìjẹ́nà eléyìí tó jẹ́ ilé tí wọ́n fẹ́ ọlọ́wọ́n bá máa ṣe lọ́sọ̀ọ́ lójoojúmọ́ nínú oṣù rọ̀mọ̀bọ́n yóò sì máa sọ wípé ó kú fẹ̀rẹ̀ tí àwọn ẹrú òun lódodo tí wọ́n wọ́n fi wàhálà làásìgbò pákàlẹ́kẹ́lẹ́ ayé tí wọ́n fi sílẹ̀ tí wọ́n padà wá dẹni tó wá parí dáadáa tiwọn sínú àlùjànnà níbi tí wọ́n ti máa gbádùn láéláé tí wọ́n ti ní jáde náà. dáadáa ẹlẹ́kẹrin eléyìí tí adéfì wọn tó tún tọ́ka sí òun náà nípa àwọn ṣayatín àwọn ṣayatín tó sì pé wọ́n máa sìn wọn lọ́nà àwọn ṣayatín tí wọn jẹ́ kátẹ̀lé tọ́lọ́n àwọn ṣàyàpéyìn tí jẹ́ kátàpá sí tọ́lọ́n gbogbo wọn pátá ìrọ̀lọ́wọ́ bó ní kó fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kó fi dè wọ́n mọ́lẹ̀ wọ́n sì fi àjàgà wọ́n fi mú wọn mọ́lẹ̀ gbogbo oríṣetán bó ti ṣe ń gba ayé àwọn èèyàn jẹ tó ń dàtà àwọn èèyàn rú tó máa ń dẹ̀yàn síra wọn tó máa ń mú àwọn èèyàn takò tọ́lọ́n tó máa mú wọn mọ̀sẹ̀ tọ́lọ́n gbogbo eléyìí á dínkù nínú oṣù Ramadan àwọn èèyàn ó tó ṣe wípé wọ́n ń wá sí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí tẹ́lẹ̀ kò rẹ́nìkan wá sí lọ́wọ́ ọba nílẹ̀ lè má mú nìkan àfi bàbá làdáni àwọn nìkan ni wọ́n ríra wọn wọ́n bá rí pé mọ́ṣáláṣí ń kún àwọn èèyàn bá wọn wá mọ́ṣáláṣí kí ló ṣe yín tẹ́lẹ̀ tẹ́ ìwà wọn ni ẹjẹ́ mọ́ bá wa wí ẹjẹ́ mọ́ bá wa wí bẹ́ẹ̀ ni a ti máa ti ń sẹ́yìn ṣètọ́ni tí ìjíkẹ́ wá sí náà òun ni wọ́n ti mú dèmọ́lẹ̀ báyìí ìdí ni tẹ́ǹfì wọn mọ́ṣáláṣí ẹ̀kọ́ tẹ́ bá kọ́ nínú Ramadan ẹ mẹ́jọ ta tó bá di lẹ́yìn Ramadan ẹ láti ṣẹ́gun ṣètọ́n ẹ láti borí ẹ̀ kẹ́ẹ̀bẹ́ni tí ó máa ṣètọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa. ọlákàárọ̀ òun náà ni pé tó bá di ní òru ọjọ́ ọdún eléyìí tó ṣe wípé ọkàn ọdún gbogbo ẹni tó bá gba Ramadan ọlọ́wọ́n ọba yóò ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wọn fún wa àwọn akẹ́sẹ̀ wa pọ̀ à ń sẹ́lọ̀ lóru à ń sẹ́lọ̀ lọ́sàn ọ̀n bẹ nínú àwọn wa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ní oṣù gbẹ̀yìn níbẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wọn yí báyìí lórí àwọn ẹ̀ṣẹ̀ wọn inú nǹkan tí ọlọ́run ọba máa wá tìtorí rẹ̀ forí jiyàn òun náà ní kéèyàn gba Ramadan torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa níṣẹ́ ni wọ́n máa san àwọn ẹ̀san láyè fún èèyàn lórí Ramadan nítorí àwọn nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ló ṣe pẹ̀lú àti àwọn àjọsìn ní ti òun ló ṣe lófin fún wa ọlọ́run ọba wa ṣe ká gba Ramadan ó ṣe lófin ó tún ṣe ká dúró sọlọ́run lóru rẹ̀ ó ṣe nílànà kí gbogbo eléyìí ó lè jẹ́ sábàbí tó òun ti torí rẹ̀ ṣàforíjìn fún wa èmi ń fẹ́ kọ́ ṣàforíjìn fún mi àfi kémi náà ṣe ń tọ́lọ́wọ́ bá ní kí n ṣe o nínú ń tọ́lọ́wọ́ sì ní kí n ṣe ó ní kí n gba Ramadan a máa wá wá wí a máa sọ eléyìí tí èmu ní tẹ̀lé tọ́lọ̀ kò sí nínú ìlànà kò sì sí nínú tọ́yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lónìí wọ́n ń fẹ́ kí ọlọ́wọ́n bó forí jà wọn wọ́n ń fẹ́ kọ́ ọlọ́wọ́n bó ṣe dáadáa sáwọn ṣùgbọ́n àwọn gangan fúnra ara wọn wọn kì í tẹ̀lé tọ́lọ́wọ́n bá wọ́n sì máa máa takò tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí orúkọ lásán ló ṣẹ́kù ojúṣe mùsùlùmí ò sí náà nínú ẹni tí ó rí àforíjì báwo ló ti ṣe fẹ́ jọ̀kan nínú ẹni tí ó rí kẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin Ramadan jẹ́ ń di mùsùlùmí náà tó ṣe pé wọ́n ti rí ọmọ síláṣí káyìn láti ìsinmi ó ti wá gbọ́n ní rẹ̀ pẹ́pẹ́pẹ́ ìwọ náà bẹ̀rẹ̀ sí ní lọ ọmọ síláṣí báyìí ṣé kìí ṣe tí Ramadan bá tún ti lọ ó tún padà sídìí ìwà rẹ̀ tó bá ti mọ̀ pọ́ padà sídìí ìwà rẹ̀ tó tún ní sin lọ́mọ ní tó ti dáa jù náà ní pé jáwọ́ nú ẹ̀ mọ́ wulẹ̀ tanra rẹ̀ jẹ́ èèyàn ò lè tán lọ́wọ́ bá jẹ́ má fi bí para rẹ o má fòun rẹ kò sí ní tọ́lọ́wọ́ bá fẹ́ fi ṣe rọmọbọ́ọ̀nà ẹni tó ṣe pé kì í sin lọ́n tẹ́lẹ̀ rọmọbọ́ọ̀nà ló ló di mùsùlùmí máa ṣe àgbéga pò fáwọn ẹni tó bá ń ṣe fi ń sin lọ́wọ́ bá nìkan tí lọ́wọ́ wa tó sì ní ká máa ṣe ká máa wọn kì ti jẹ́ni tó ga wọn ti jẹ́ni tí ó rọ́nàgbà eléyìí túmọ̀ sí wípé ṣíṣe tọ́lọ́run òní jẹ́ arọ́nàgbà ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ti fi ọ̀nà ọba sílẹ̀ àwọn kì í tẹ̀lé tiẹ̀ ojú ọ̀nà àwọn ẹlòmíì tó yàtọ̀ sí ni wọ́n ń tẹ̀lé ó wá dàbí ìgbà tó ṣe pé wọ́n ní tí ń ṣe òfin fún wa tó sì ń lílẹ̀ fún wa tó ṣe ọba ní shara'u lahum min ad-dini ma lam ya'dhan bihi Allah ṣé wọ́n láwọn ẹlòmíì tí wọ́n fi sọ̀rọ̀ ogún fọlọ́ ni tó ṣe pé àwọn ni wọ́n fi ìlànà kan lélẹ̀ fún wa tí wọ́n pè lẹ́sìn fún wa léyìí tó yapa sí tọ́lọ́run ọba bí eléyìí túmọ̀ sí wípé láì tẹ̀lé tọ́lọ̀ láì sin náà lójú méjèèjì kò sí bí ṣe lè rí àforíjì yẹn kò sí bí ṣe lè rí ọlá láti sìn òun ló fi wọn ṣe kòńgẹ́ láti tẹ̀lé tiẹ̀ òun ló fi wọn ṣe kòńgẹ́ láti gba Ramadan tí ìwò bá jẹ pọ́lọ́ wọn bá ṣàtìlẹ́yìn fún wa tí ìbá ṣe pọ́lọ́ wọn bá ràn wọn lọ́wọ́ báwo ni wọ́n ṣe ló ṣe rògbọ́ rọrùn tó kéèyàn má jẹun kéèyàn má mu ní àsìkò ọ̀sán láti ìgbà tí àlùfáàjà bá ti yọ títí tó rùn ó fi wọ̀ àárẹ̀ ò sì ní í ṣe nǹkan kan ò sì ní í ṣe yóò sì tún máa wà lálàáfíà Allahu akbar ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ fún wa tí ò bá sí ìrànlọ́wọ́ ọlọ́ni kò bá ti rọrùn fún wa torí rẹ̀ kẹ́nìkan mọ̀ wulẹ̀ jánu fẹ́nìkan pé mi mọ ọ̀ràn ọlọ́tò fi lè gba Ramadan ìwọ kọ́ lọ ràn wá lọ́wọ́ ọlọ́run lọ ràn wá lọ́wọ́ yamununa alayka an aslamu qul la tamunnu alayya islamakum bal illahu yamunnu alaykum an hadakum lil iman in kuntum sadiqin ẹ mọ wulẹ̀ tó tún fà tọ́lọ̀ wọn fi forí jẹun tó bá gba Ramadan ní alẹ́ ọjọ́ ọdún ìdí tọ́lọ̀ wọn bó tún fi forí jẹun sábàbí ẹlẹ́kẹta òun ní pé ńṣe ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ilé máa ń san àdìpẹ̀lẹ́ ẹ̀san fáwọn ẹrú rẹ̀ lórí dáadáa tí wọ́n bá ṣe torí pé gbogbo dáadáa tó bá ṣe ládàá mẹ́wàá ń bẹ fún ẹ tọ́lá sì wọ́ náà ó lè sa àdìpẹ̀lẹ́ rẹ̀ fún ọ lọ́nà ìníye títí tí ó fi pé ìlọ́pọ̀ ọ̀nà ọgọ́rùn-ún méje torí ẹ̀ lọ́lọ́wọ́n bó ṣe máa ṣàforíjì fún wa wọ́n bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ṣèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tí ó forí jìn nínú oṣù rọmọbọ́nà yìí kó ṣèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹrú rẹ̀ èyí tí ó dúró déédéé tí ó máa ṣe tọ́lọ́wọ́n ba lójú méjèèjì tí ó sì ní fi tọ́lọ́wọ́n ba sílẹ̀ nígbà kankan bóyá rọmọbọ́nà ń bẹ ní o àbí òsì rọmọbọ́n torí pé àwa ti mà pé ọba tó ní rọmọbọ́n òun náà lọ́ba tó ní shawwal òun lọ́ba tó ní delkaida òun lọ́ba tó ní delhijja òun lọ́ba tó ní gbogbo oṣù gbogbo òun lọ́ba tó ní gbogbo ọjọ́ gbogbo kò sí sọ́tọ́lọ́wọ́n bó lè pààyàn kò sí tọ́tọ́ náà ò lè káyàn kú lókè pẹ̀ ìdí ni ká fi gbọ́dọ̀ sin náà ọba ní gbogbo ìgbà àwọn èèyàn bú àwọn èèyàn rádaràda àwọn èèyàn játijàti làwọn tí ì sin ọlọ́run ọba wa àfi lóṣù Ramadan nìkan torí ẹ̀ lọ́kàn nínú àwọn olùmọ̀ wa ó ní yá dàlẹ́bi máa kẹfẹ́ ó dàmbò fi rajabin hatta asọ rabbahu fi shahri sha'bani laqad adallaka shahru as-sawmi ba'dahuma. فلا يصيره فلا تصيره أيضا شهر عصيان واتل القرآن وسبح فيه مجتهدا فانه شهر تسبيح وقران كم كنت تعرف ممن صام في سلف من بين اهل وجيران واخوان افناهم الموت واستبقاك بعدهم حيا فما اقرب القاصي من الداني واني ìwọ tó ṣe é pé tó níṣẹ́ ló tún ṣe ẹ̀ṣẹ̀ yìí wọ oṣù ṣàbán tí oṣù kẹjọ oṣù rọmọbọ́n náà ti wọlé wá bọ̀ lẹ́yìn rọ́jà àbàtì lẹ́yìn ṣàbán má wá sọ oṣù rọmọbọ́n náà doṣù tó tún máa ṣẹlọ̀ nínú ẹ̀ gẹ́gẹ́ bó ti ń ṣe ń ṣe ní ṣáájú ṣùgbọ́n ń ṣẹlọ̀ ń bọ̀ náà ní tẹ́lẹ̀ ìsọkúsọ ìwòkúwò ìgbọ́kúgbọ́ ìrìnkúrìn ìṣekúṣe iná ló fi ń bá gbèsè ayé rẹ̀ bọ̀ rọmọbọ́n ti dé sọ náà tó sì tọ́jú pé ọ̀ràn náà ló tún máa dá lọ òní fìgbà kan gbọ́tọ̀ wọn ni wàtúlù qur'an alukur'an ni kò máa ké nínú oṣù ramadan wasabbih fihi mujtahida máa ṣe àfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ máa gbìyànjú láti ké alukur'an lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ máa gbìyànjú láti ṣe tasbih nínú ramadan àwọn gbólóhùn rẹ tí ọlọ́njọ́ pọ̀ lẹ́nu rẹ yé ṣépè yé bú ebú yé wíwèkúwe yé sọ̀sọ̀kúsọ ramadan làwà yìí jẹ́ kí ìrántí ọlọ́ọ̀pọ̀ lẹ́nu rẹ bí gbólóhùn subhanallah والحمد لله ولا إله إلا الله الله أكبر بيقول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير فإنه شهر تسبيح وقرآن مثل قصة وانين ورأي أسوك السنة يولون أسوك كالقرآن إيه القرآن إنه سر رمضان إلى الله وباسوك عليه كي ألوتي تفجيك لا تيبا تيبا تيبا تيبا رمضان في دي أقول لك وانين وانين وانين وانين وانين وانين alukur'an ramadan náà tún dé mẹ́jọ lọ́mọ lọ́wọ́ gẹ́gẹ́ báwọn oṣù tó síwájú ti ṣe lọ́mọ lọ́wọ́ ẹ̀rí fẹ́ràn bá jẹ́ jẹ́ni tó ké gbogbo alukur'an ta síwájú kó tó di pé ramadan náà yìí lọ kódà kó ṣe pé ẹ̀ka ṣoṣo lọ fẹ́ ké sátì gbìyànjú lásìkò sọ láti kọ̀ọ̀kan bóyá sáájú ká tó ṣe sọlá àbí lẹ́yìn sọlá rí pé òkè ojú ìwé ojú ojú ìwé méjì rí pé òkè ojú ìwé méjì ní abala kan nínú àlùkùránì ní àsìkò sọláàtì kọ̀ọ̀kan tó o bá ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé lójúmọ́ kan o ti ké ìwé mẹ́wàá nù nínú alukur'an tó o bá wá ṣe bẹ́ẹ̀ nígbà tí o bá ti pé Ramadan parí wàá rí pọ̀ parí alukur'an pátápátá kí wọ́n á ló sọ̀rọ̀ nínú eléyìí báyìí tó bá pé wọ́n ìròyìn kẹlẹ́ nìkan fi ránṣẹ́ sí ọ tó ní tó o bá ti kà wàá gbowó ọ dájú pé wàá kàdú etí wọn kọ̀ lọ báwo wá lọ́rọ̀ Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún ọ. wọ́n ní ṣé bó ti mà igi ọ̀pọ̀lọpọ̀ náà lájọ gba Ramadan tó síwájú Ramadan àwọn ètò ti síwájú sọ̀rọ̀ pọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lájọ gbà ṣùgbọ́n tó ṣe pé ikú ti palẹ̀ àwọn ọmọ tí wọ́n wá rò pé wọn náà máa bẹ láéláé ni ọ̀pọ̀lọpọ̀ nínú alábàágbé rẹ ti kú ẹni tí a jọ gba Ramadan náà lẹ́sìn máa alábàágbé omi ti kú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yà tá a jọ gba Ramadan náà lẹ́sìn àwọn ti kú nítorí dájú ni pé ńgbà tí àsìkò tiwa náà bá tó lílọ là ń asinahum almaut ṣebí kú ló pa wọn wasitabakọta ba'dahum ikú sísẹ wọn kù lẹ́yìn wọn kò túmọ̀ sí kó dájú wọn lọ ikú sísẹ wọn kù lẹ́yìn wọn ìwọ ń bẹ láàyè fama aqrab alqasim min ad-dan bọ́ọ̀rù kò jìnnà sáwọn ẹni tó ti lọ àti lọ tiẹ̀ náà ti súnmọ́ torí ẹ ẹni tó gbọ́n ló máa ń lo àsìkò tó wà nínú rẹ̀ nítorí àsìkò tó ń bọ̀ lọ́la tí ọmọ tó lè ṣẹlẹ̀ nínú rẹ̀ àǹbẹ̀ ọlọ́run bá wa kó jí wa kó jí wa kúrò nínú fọnufọ́ra kó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí ó máa ṣiṣẹ́ lẹ̀ lónìí wa di ọ̀la wa ìwọ ọlọ́run ọba ìpáyà rẹ májè ọgbẹ́yìn nínú ọ̀rọ̀ wa ṣé wàá lọ́kàn nínú ẹni tó máa ṣàmúlò àwọn àkókò wa fún nǹkan tí ó wúlò fún aláìní kú wa ṣàforíjì fún ìwọ ọlọ́run ẹlẹ́dàá wa bá wa foríjì àwọn òbí wa àti gbogbo mùsùlùmí lápapọ̀ ìwọ ọlọ́run ọba ìwọ náà lọ́ba tó pọ̀ níkẹ́ ìkẹ́ àti ọlọ́run ọba wa kó máa bá Muhammad alayhi wa àtàwọn sàábì rẹ̀ lápapọ̀. a dúpẹ́ fún ọlọ́run ọba ètò ilé tí a gbọ́tàn yìí ni ètò wa hudan wa bushro ilé tí àwọn olùmọ̀ wa gẹ́gẹ́ aṣọ níbẹ̀rẹ̀ tí wọ́n jẹ́ olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní sàánú ajínrìn Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ náà fún wa bákan náà ká jẹ́ ẹni tí ó gbìyànjú ká tó pàdé àwọn olùmọ̀ wa yìí bákan náà ní ọ̀la ní aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án ọ̀la náà pẹ̀lú ìyọ̀ndọ́ náà kí ọlọ́ọ̀bá kí ó sọ ìmí àti ẹ̀yìn kó sọ wájú ọ̀la lọ kó wá fún wa ní àǹfààní sí oríire àti ládé ọlọ́pọ̀lọpọ̀ ilé tí yẹn máa dín ní lọ́mọ́sálẹ̀ fi ẹ̀yìn kọ̀ọ̀kan wá sí kúngẹ́rẹ́ wasalaamu wa rahmatulahi wa barakatuhu.